yẹn lè pọ̀ ẹmọ̀ tó ń jẹ́ bá ti pọ̀ nǹkan cheap so nǹkan cheap tó bá dẹ̀ ti cheap kò sí ní everybody ò ṣe ní wà satisfy ìdí rẹ̀ ta fi ń pe gbogbo yín ìpè kẹ́yìn náà ta làṣàṣà kẹ́ wá darapọ̀ mọ́ wa kájọ ọmọ ṣe òwe lọ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni. kí n tó tiẹ̀ máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ mi mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan fún mi ẹ wo àyíká yìí kí lẹ ṣàkíyèsí ń ẹ rí wípé àyíká yìí ó fáìn àbí kí ló fà á tó fi fáìn kí ló jẹ́ káyíká yìí fáìn ilẹ̀ Yorùbá ni kí ló jẹ́ kó fáìn ni pé àwọn èèyàn kan ní ń tọ́jú ẹ̀ kò déédéé rẹwà bẹ́ẹ̀ àwọn èèyàn kan ni wọ́n gbin gbogbo ohun yìí igi tẹ́ yìí tó fi rẹwà bẹ́ẹ̀ grass tẹ̀ ń wò yìí àwọn kan ló gbìn ín tó fi fáìn bẹ́ẹ̀ bá a bá sọ wípé orílẹ̀-èdè kan fáìn ìlú kan dáa tàbí pé oúnjẹ pọ̀ láwọn ìlú kan kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan ni wọ́n ń dáko tí nǹkan ọ̀gbìn fi wà ń bẹ̀ tó ń jẹ́ fi wà ń bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá ló ṣe pàtàkì fún láti gbọ́ àlàyé mi lásìkò yìí ẹ má sì ṣì mí gbọ́ o ẹ̀yin èèyàn mi gbogbo àwọn ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́ tá a bá ní parọ́ tara wa jẹ àwọn ìròyìn tí ń bá àyàn lẹ́rù tí ń jáni láyà ni àwọn ìròyìn tí ń pani lẹ́kún ni wọ́n lọ sí Kùjé wọ́n lọ ṣèkọlù sí wọ́n ń bẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ń bẹ̀ gbogbo àwọn ọmọ Boko Haram sì sì ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n kùjé wọ́n kó gbogbo wọn jáde. wọ́n lọ sí chọ́ọ̀chì làbújá wọ́n fẹ́ lọ ṣèkọlù ńbẹ̀ adúpẹ́ ọwọ́ ba ẹni tó kọjá lọ láti ṣèkọlù ti Catholic Church ti ń bẹ lóńdó tí wọ́n ti pààyàn rẹpẹtẹ ìyẹn wà ń bẹ̀ asọ́kò ìpẹ́ ìjọ wo la fẹ́ẹ́ bọ́ nínú gbogbo rògbòdìyàn yìí ná ẹ̀yin èèyàn mi bá a bá ní ká máa gbé àwọn ìròyìn tó ń jáde lójoojúmọ́ jáde síta fún yín lórí YouTube ọ̀pọ̀lọpọ̀ ló máa la hypertension ẹ̀jẹ̀ ríru máa kó bá ẹlòmíì nítorí ẹ̀ la ṣe wá wò pé kí ló yẹ ká ṣe bí nǹkan bá ń rí báyìí a ti mọ̀ wípé ìlú ò rọgbọ a ti mọ̀ wípé nǹkan ò tiẹ̀ fararọ rárá ohun tó sì ń ṣẹlẹ̀ ńlẹ̀ haúsá ó ti ń délẹ̀ yorùbá wa báyìí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ń làwọn àgbà wí lásìkò yìí ó ń bọ̀ ó ń bọ̀ gbogbo ojú báyìí àti gbogbo ara là á mú tó ìgbésẹ̀ ló ṣe pàtàkì láti gbé ní kòríta tá a wà yìí ogun ò dàbí ẹ̀kọ́ ká sì máa rántí wúra wa létí pé ogun ò dàbí iyán kò dàbí àmàlà. ogun abẹ́lé lọ̀pọ̀ ń kọ lẹ́tà sí. bá a fẹ́ jẹ ti bí bá a fẹ́ jẹ tọ̀hún bá jà lùbọ́sà bá jata bá jà bá jẹ wọ́támẹ́lọ̀n bá jẹ kùkúmbà bá a fẹ́ jẹ kárọ̀ọ̀tì ilẹ̀ haúsá ni wọ́n ti ń kó wá gbogbo ọmọ yorùbá gbọ́dọ̀ ràròjinlẹ̀ nípele òun àwọn fúlàní tẹ̀ ń bẹ̀rù àwọn fúlàní tẹ̀ ń wò pé wọ́n lè dé lónìí lọ́la àwọn fúlàní tẹ̀ ń wò pé nígbàkigbà ni wọ́n kàn lè déédéé bẹ̀rẹ̀ ìkọlù lójijì láìròtẹ́lẹ̀ nítorí pé gbogbo ohun tí wọ́n ń ṣe pátá ó ń fihàn wípé wọ́n múra ogun torí bí wọn ò bá máa múra ogun èwo ní tàwọn nǹkan ìjà tí wọ́n ń kó wọlé wa wá ń jojúmọ́ pẹ̀lú tirẹ́là wọ́n ń dìyẹn máa ta wálé wọ́n ń dìyẹn máa lùbọ́sà wálé wa lẹ̀ Yorùbá ojoojúmọ́ làwọn àmọ̀tẹ́kùn mú wọn lórí títì àwọn ọlọ́pàá náà mú wọn pẹ̀lú àwọn nǹkan ìjà ogun ìbéwọ̀nba díẹ̀ tí wọ́n rí mú ńlá rí gbọ́ àwọn èyí tí wọ́n ti kó lọ lóru àwọn èyí tí wọ́n kó lọ ńgbà míì tá àti ẹ̀fúrasí ń kọ́ bí wọ́n ń gọ̀kadà ìdà ìbọn a máa wà lábẹ́ síìtì wọn kò á tán bí ṣé kò wá yẹ kọ́mọ Yorùbá ó lu àròjinlẹ̀ gidi àsìkò rèé fọ́mọ Yorùbá láti ronú àròjinlẹ̀ torí pé ìran Yorùbá jẹ́ ìran tó lọ́gbọ́n lágbárí ẹ jẹ́ ká rò ó jinlẹ̀ ká gbé ìgbésẹ̀ akin ní kíákíá kí wàá ló yẹ ká ṣe ohun tá a lè ṣe rèé màá ṣàlàyé àlàyé ọ̀rọ̀ mi ni wípé ká padà sí nǹkan táwọn bàbá wa ń ṣe táwa ti pa tiwọn ọ̀pọ̀ àwọn nǹkan táwọn bàbá wa ń ṣe láti pati lónìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ aláàlájú ṣọ́làjú la fẹ́ pè é ẹ jẹ́ á padà ká bẹ̀rẹ̀ sí í dáko kódà lẹ́ẹ̀kúlé ilé wa ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí í dáko kódà lẹ́yìn wa kì í wá ṣèyẹn nìkan bá a ṣe ń sọ pẹ̀lú òfararọ rògbòdìyàn lọ́tún lọ́sì yìí síbẹ̀ a sì láwọn agbègbè kan tálàáfíà wà nílẹ̀ yorùbá ẹ já lọ sírò àwọn agbègbè bẹ́ẹ̀ àwọn oko bẹ́ẹ̀ ẹ já lọ dáko ń bẹ̀ kí wá sì yẹn nìkan káwa fúnra wa ká ṣààbò lórí àyíká wa. mò ń bá ẹnìkan sọ̀rọ̀ lẹ́nu àìpẹ́ yìí àwọn jẹ́ àgbẹ̀ ọmọ yorùbá Fadil Farms wọ́n ṣàlàyé nǹkan kan fún mi wọ́n ní níbi táwọn ti ń dáko ní tàwọn àwọn fúnra àwọn làwọn ń ṣààbò ń bẹ̀ mo ní lọ́nà wo lásìkò fúlàní yìí wọ́n ní ká fọkàn wa balẹ̀ mo ní òkè ẹ ṣàlàyé kó yé mi àwọn wá ń sọ nǹkan kan lọ́jọ́ yẹn wọ́n ní wípé gbogbo àyíká yìí pátá làwọn ọdẹ yípo àjèjì kan ò sì lè wọlé bẹ́ẹ̀ nítorí pé ojoojúmọ́ ni wọ́n wà nímúra tán pé àìbá àmọ́ ó lè ṣẹlẹ̀ n tó ń kó bá wa ń lù yìí ni wípé nígbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ tí kọlù bá tó ṣẹlẹ̀ ni gómìnà ó mọ̀ sọ pé oh, òun wà shocked láti gbọ́ wọ́n mọ̀ sọ pé àwọn tó ṣe wọn ò ní lọ láì jìyà ni wọ́n mọ̀ sọ pé it is regret eh, àwọn regret pẹ̀lú ẹ̀ ṣẹlẹ̀ ìgbà yẹn làwọn gọ́vnọ̀ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò mọ̀ sọ wípé ah, àwọn ò ṣe gbogbo nǹkan táwọn bá lè ṣe láti fọwọ́ ṣẹ̀kún mọ́ àwọn tó ṣe é campaign after election ìpolongo òbò lẹ́yìn tí ìdìbò ti wáyé tán nírú nǹkan yẹn ohun tó ń kó bá wa nìyẹn ojoojúmọ́ ààrẹ buhari ń tiẹ̀ buhari is shocked is, buhari is always shocked ojoojúmọ́ yín máa ń ṣọ́ọ̀kì ojoojúmọ́ bíṣẹ̀lẹ̀ aburú bá ti ṣẹlẹ̀ tán pé ah, ààrẹ buhari ó koro ojú sí ní tó ṣẹlẹ̀ ó koro ojú àbóyẹ kó kọ́kọ́ gbègbèsẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n jóye mi pé àwọn ọmọ yorùbá tí ń bẹ lágbègbè yẹn lójoojúmọ́ ni wọ́n ń dúró kakaraka tí wọ́n ń ṣọdẹ ọdẹ ni wọ́n àgbẹ̀ ni wọ́n ó kàn lé dédé wọbẹ̀. àwa ọmọ Yorùbá ká pa kìtì mọ́lẹ̀ ká wo àwọn agbègbè wa tá a lè ṣàbòlé lórí ká ṣàbòlé lórí káàbò bẹ̀ ó dúró dédé ká sì bẹ̀rẹ̀ sí í ṣọ̀gbìn rú bẹ̀ n tó yẹ ká ṣe lásìkò yìí nìyẹn ọ̀gbìn kínni gbogbo àwọn oúnjẹ tá à ń kó wọlé láti ilẹ̀ haúsá yẹn pátá kí ló déwó tá a lè gbìn ín ṣé ilẹ̀ wa ṣé kò lè kò sí kò lè sòrúurú ẹ̀ ni ṣé ilẹ̀ wo lọ́ràá láti ṣe ni ṣé kí n má tàn yín jẹ ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ fẹ́mi nínú ìrìn àjò káàkiri sáwọn oko wọ̀nyí mo ti rí wípé àti watermelon àti kùkúmbà àti carrot àtàlùbọ́sà àtata àti tòmátò gbogbo ẹ̀ pátá ni a lè gbìn nílẹ̀ wa tí ó sì ṣèso dáadáa nínú oko kan nípínlẹ̀ Ògùn èmi fúnra mi débẹ̀ mo fojú rí i kí wá ló ṣe wá tá a kọ iṣẹ́ àgbẹ̀ tì bí ṣe lẹ́yìn èkùlé ilé rẹ tí ẹ̀ gbìn kankan bá a bá kọ̀ láti bẹ̀rẹ̀ sí dáko ní ìsìn ewu ń bẹ nítorí pé àwọn wọ̀nyí náà ni wọ́n ń fún wa ní ntà ń jẹ bí wọ́n bá wá dìde ìjà sí yín lọ́jọ́ kan ẹ dákun bò lẹ́ẹ̀tì rìn bò lẹ́ẹ̀tì ṣe o nígbà tó jẹ́ wípé ohun tẹ́ ẹ fẹ́ jẹ ọwọ́ wọn ló wà àlùbọ́sà tá a fi ń ṣe ẹ̀wà tá a fi ń ṣata ọ̀dọ̀ wọn la ti ń rí i láìsí rata a ò lè bùkèlè atarodo tàtàṣé ṣọ̀mbọ̀ báwà tòmáàtì gbogbo ẹ̀ pátá ilẹ̀ haúsá ni wọ́n ti ń kó wá n tá a lè ṣe láti fi ṣẹ́ wọn léegun ẹ̀yìn ni pé àwa fúnra wa ká máa gbin àwọn nǹkan wọ̀nyí àwa fúnra wa ká máa sin màálù fúnra wa nílànà tó mọ́pọlọ dání ìlànà wo ló mọ́pọlọ dání béèyàn bá ń sin ẹran èèyàn rágbà mọ́ ni ẹ wàá mọ̀ fún lóúnjẹ ń bẹ̀ irú ẹran bẹ́ẹ̀ gan sanra dáadáa. akẹ́yìn ẹ̀yẹ wa ní ilé lóko àti ní ẹ̀yìn odi iléeṣẹ́ fordy farm náà ni a wà òun náà ni a fi ń hàn yín níbi tí wọ́n ti ń ṣe harvest chili pepper eléyìí tí àwọn Yorùbá ń pè ní ata ṣọ̀mbọ̀ òun ló pọ̀ jáǹtì rẹ̀ tí àwọn òṣìṣẹ́ wa ń ṣiṣẹ́ lé lọ́wọ́ nínú ẹ̀ láti máa já chili pepper yẹn so bí ẹ ṣe rí tí ó pọ̀ lọ yìí òun náà ló ṣe wà ní inú greenhouse lọ bẹ́ẹ̀ a ní green pepper a dẹ̀ ní atarodo nínú àwọn greenhouse wa lọ greenhouse ta ní thirteen green house ni bó ṣe gùn yín náà ló ṣe gùn lọ bẹ́ẹ̀ náà lọ so pẹ̀lú bí ó ṣe pọ̀ tó yìí náà àwọn tí à ń kó ọjà lọ fún wọ́n sì ń sọ fún wa pé nǹkan tí à ń kó wá kò tó àwọn mọ́ pé ibi táwọn ń supply sí ó ti pọ̀ náà báwa ṣe ń kó fún wọn náà làwọn náà ṣe níbi tí wọ́n tún ń kó lọ àtúwá ní àwọn hotels restaurants tá a tún kọjà lọ àwọn náà ń sọ fún wa pé ọjà táwọn kó wá ti ń kò tí kò tó mọ́ pé àwọn fẹ́ kí ó máa pọ̀ kó máa pọ̀ níbi ibẹ̀ láti wá rò pé ókè o kí a invite àwọn èèyàn wa ní nílé àti ní ẹ̀yìn odi pé kí wọ́n máa bọ̀ kí wọ́n á dáko pẹ̀lú for this farm àti ẹni tó bá pé òkè ó wù kí ó ṣiṣẹ́ oko á pèsè ilẹ̀ hundred acres of land ló ti wà nílẹ̀ tí a dẹ̀ ní bọ́ọ̀ lórí ẹ̀ la ṣe pè é pé kẹ wá bá kẹ wá dáko ńbẹ̀ kẹ rà kó di tiyín ẹni tó bá dẹ̀ mọ̀ pé òun ò ní inú iṣẹ́ oko àwa máa mójútó fún tí gbogbo nǹkan tó dẹ̀ ń lọ lórí ilẹ̀ yẹn wọ́n máa sẹ́ǹdẹ̀ sí lóòrèkóòrè tó dẹ̀ wọ́n pé lẹ́yìn oṣù mẹ́ta yóò rí àpò ẹ̀ yóò máa rẹ́rìn ni òun la ṣe ń pè yín kẹ́ wá bá a dáko ní iléeṣẹ́ Fordis Farm and Agro níbi tí ẹ ti rí èrè oko tí ó lálàáfíà tó dẹ̀ bá ọjà mu. tó a kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi àti àwọn èèyàn wa tó wà ní ìdálẹ̀ káàkiri akí gbogbo yín a sì kí yín káàbọ̀ sí iléeṣẹ́ Fadis Farms and ibi tí a ti ń fi iṣẹ́ àgbẹ̀ tá a ti ń fi jẹ ẹ̀kọ́ tá a sì fi ń kó èrò tó pọ̀ tambuwa kèédú òpó sókè náà ní ọbẹ̀ oge inú iléeṣẹ́ Fadis Farms and Agro náà la sì wà a kúrò ń bẹ̀ ní tá a wá ṣe ń bí àwa wo bí àwọn èèyàn wa ṣe ń dá ẹnu tó ṣe ń rọ̀ bí òwe wọ́n harvest chili pẹpẹ. tí àwọn orin àwọn èèyàn wa àwọn olóyìnbó ń pè ní adákun kí náà ń pè chili pepper kí náà ń pè ní Yorùbá adákun àtàsọ̀m̀bọ̀ òun náà lẹ́rí tí àwọn òṣìṣẹ́ ń já lọ́tún lọ́sì òun ló pọ̀ lọ ṣálálú ṣálálú ẹ dákun o ìjẹ́ ẹ lè ká ilé ìtàn láàrin ọ̀sẹ̀ kan báyìí <laughs> kò dájú pé a lè ká ilé ìtàn láàrin ọ̀sẹ̀ kan o a sì níbi greenhouse thirteen níbí báyìí nínú ẹ̀ láti ní rodo níbẹ̀ láti ní green pepper red pepper ó pọ̀ lọ ṣalalu tí a sì fi hàn yín kò sí tá à ń ṣe bíbà náà tó ju sí àgbẹ̀ lọ òun náà lẹ ti rí i kì í ṣe iléeṣẹ́ gbàrọ̀ gbùdù kì í sì ṣe iléeṣẹ́ alọ́nilọ́wọ́ gbà mọ́ fi jíṣẹ́ òun lẹ ti rí i òun làwọn èèyàn wá ń jà ẹkúṣẹ́ o ẹkúṣẹ́ o òun làwọn èèyàn wá ń já lọ́tún lọ́sì òun làwọn èèyàn wá ń já lọ́tún lọ́sì òun rèé o olólọ yìí olólọ sàlàlú yìí olólọ sàlàlú yìí olólọ sàlàlú yìí olólọ yìí. báwo wá ni ètò ilẹ̀ tí eh, olùṣẹ́ olùdarí àti olùdarí eh, Forty Farms and Agro tí wọ́n ti sọ síwájú. tó bá jẹ́ ti ọ̀rọ̀ lẹ̀ ilẹ̀ pọ̀ lọ jàǹtìrẹrẹ a ní hectares of land tó pọ̀ lọ ní tó bá wọ́n kálukú àwọn tó lómi lórí àti àwọn tí ò ní omi lórí gbogbo ẹ̀ pátápátá òun là ń ṣètò tí a bá sì rí ẹnikẹ́ni tó ní ẹ dákun èmi fẹ́ ralẹ̀ o mi ò mọ kankan pa ètò oko ilé Safaris Farm and Agro tún ṣe ìyẹn náà láyé ọ̀tọ̀ a tún bá àwọn èèyàn dáko tẹ́ni ó sì mọ̀ gba gbogbo èsì bó ṣe ń lọ lóòrèkóòrè ni o tí ò sí lọ kábọ̀ pọnú káwọn nú táwọn ní ẹ lágbájá kan kínní kan látijọ́ àti ń fi àwo èbó jẹun kò fọmọ́ fadis farm and agro lọ́wọ́ o òun náà láti rí tó sì pọ̀ lọ ilẹ̀ wà omi sì wà fẹ́nikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí a sì tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ o fadis farm and agro ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí vegetables eh, vegetables ló fẹ́ ṣe ni o fruit ló fẹ́ ṣe eh, vegetables ló fẹ́ ṣe ni o fruit ló fẹ́ ṣe ni o gbogbo ẹ̀ pátápátá kò sí ní tà ṣe o bẹ̀rẹ̀ látòrí chili ni o capsicum so tó ń pè green pepper cucumber watermelon tomato àti gbogbo òrùn oríṣiríṣi ata kò sí ti fadi sọ àná gan yorùbá. èṣù èṣù ẹ ṣe ẹ ṣe púpọ̀ a dẹ̀ tún wá gbọ́ pé ilẹ̀ yẹn kò wọ́n púpọ̀ a tún wá gbọ́ tí ọ̀gá tún sọ pé àwọn tẹ́ ń kó ọjà fún wọn ní ọjà yẹn ò tó mọ́ pé àwọn nídìí kí ó pọ̀ sí ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀. kódà ní ilé iṣẹ́ kan ní Ọ̀yọ́ wọ́n fún wa ní. Ni wọ́n fún wa ní demand a rí demand nílẹ̀ wípé ká máa supply àwọn ní tomato nígbà yẹn nígbà tí wọ́n rí bí yield bó ṣe ń jáde gbogbo àwọn èèyàn wa tó wá wà ní mile twelve ni o àti àwọn tó jẹ́ hotels tó jẹ́ eateries invat wọ́n ń pariwo ọjà demand nǹkankan kò tó kò tó ni gbogbo wọn ṣe ń pariwo ládùúrú bí a ṣe ń satisfy wọn tó ní kò náà ni demand yẹn ti pọ̀ ìdí rèé tá a fi ń pe gbogbo yín kí ẹ̀yin náà wá darapọ̀ mọ́ wa àwọn bàbá wa náà tí ò ṣiṣẹ́ yóò ṣe kíni yóò jalè àtùdú gbogbo ọlọ́run fò sí ojú ẹnì kọ̀ọ̀kan wa intan ṣe ní iléeṣẹ́ Fadis farm and agro ilẹ̀ pọ̀ lọ́lọ́pọ̀ yanturu ìtòlómi àti tí ò lómi gbogbo ẹ̀ pátápátá òun la ní iléeṣẹ́ Fadis farm and agro a dẹ̀ ṣetán láti ran ẹnikẹ́ni tí ó bá lóun fẹ́ dáko àmọ́ kò sí ìmọ̀ a láti ran òun náà a ṣetán láti ràn wọ́n lọ́wọ́ ní tá à ń ṣe níléeṣẹ́ Fadis Farm and Agro náà nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá o etí wa mélòó ẹ̀jẹ̀ aṣọ̀gbẹ̀ kó tó bọ́ ẹ̀jẹ̀ agbègbèsẹ̀ ojú òsì ní tiwa ilẹ̀ ń bẹ ilẹ̀ ti wà ẹni tó bá mọ̀ pé òun nílò ilẹ̀ láti fi dáko kó kàn sí wa lórí nọ́mbà tẹ̀ ń wò yìí ẹni tó bá mọ̀ wípé òun fẹ́ kọ́ bí wọ́n ṣe ń gbin àwọn nǹkan wọ̀nyí gbogbo ọmọ Yorùbá tó fẹ́ kọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ kíákíá ẹ mọ́ fàsìkò ṣòfò iléeṣẹ́ Fadil Farms tí wọ́n ń dá oko àwọn wà nípínlẹ̀ Ògùn àwọn ń tiẹ̀ fẹ́ talẹ̀ báyìí fáwọn èèyàn ẹ̀ ń bá létí kó gbọ́n tẹ̀mí ń sọ fáwọn ìjọ ó kù sí ọ lọ́wọ́ Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi ẹ máa sọ̀scribe sí ìkànnì wa kejì Yorùbá Gidi News Yorùbá Gidi News léyìí tó jẹ́ wípé adìyídì gbé kalẹ̀ eh, láti fi máa fi ìsọfúnni tó yín létí láàrin àsìkò tá à ń mú àtúnṣe bá àwọn nǹkan kan ní ìkànnì wa àkọ́kọ́ ìyẹn Yorùbá Gidi TV Yorùbá Gidi TV láàrin àsìkò tí à ń mú àwọn àtúnṣe kan bá lọ́wọ́ ẹ máa kọjá lọ sí Yorùbá Gidi News láti máa subscribe sí láti máa wo àwọn fídíò wa lọ́lọ́kùn òjọ̀kan tí ó ṣe wá láǹfààní títí ìgbà míì tèmi àti yóò máa pàdé eré o Ọlákúnlé Fásùgbà ló kọ mi lẹ́ẹ̀kan sí i àfàyọ̀pàdé